Unit 46, Basic Dialogue. Iṣẹ́ mi nira púpọ̀. Iṣẹ́ mi nira púpọ̀. Irú iṣẹ́ wo ni? Irú iṣẹ́ wo ni? iṣẹ́ tó jẹ mọ́wọ́ ni iṣẹ́ tó jẹ mọ́wọ́ ni èmi ni agbowó iṣẹ́ náà èmi ni agbowó iṣẹ́ náà mo sì ń sanwó fẹ́nìyàn. mò ń sì ń sanwó fẹ́nìyàn. owó láti pé dáadáa. owó láti pé dáadáa.